alhamdulilahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa ala alihi wa ashabihi ajma'in amma ba'du adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ọba adẹ́dàá ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ tọ̀run ajẹ́rìí pé kò sí Ọlọ́run ọba tí kò sẹ́nìkan tá a jọ́sìn fún lódodo àfọlọ́wọn bá nìkan ṣoṣo kò lórogún kò ládélé kò ní gbákejì kò sí pásìkò tó lò lórí ìtò ti tó fìlẹ̀ fẹ́ lómi ajẹ́rìí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú sí ọlọ́wọ́n bá ní í ṣe òjíṣẹ́ pàtàkì òun ló ṣe jẹ́ lábalábí tí a náà ni a sì wá o yẹn lábala alaakidatu alislamiyatu sahiha ìgbàgbọ́ tó lálàáfíà tó yẹ kẹ́nì kọ̀ọ̀kan wa tá a jẹ́ mùsùlùmí tó yẹ ká ní nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala a ní ìgbàgbọ́ yìí ẹ̀ka tún méje orígun méje ńlóní ìgbọ́lọ́run ọba gbọ́ ìgbà màláíkà gbà kà gbọ́ àwọn tírà ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà kádàrá ìtọ́da àti etí ọ̀dà àníkanígbàgbọ́ nípa rẹ̀ àwa ń sọ nípa orígun alákọ̀ọ́kọ́ ìyẹn al-imanu billah àní nípa imanu billah ọ̀nà mẹ́rin lágbà láti fi gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ń pa rẹ̀ òun náà làá fẹ́ máa sọ yìí èkíní ó ti lọ ó ní pé ìnígbà ọ̀pọ̀ lọ́wọ́ báyìí ọba ti ń bẹ ni àti sọ nípa eléyìí ẹlẹ́ẹ̀kejì ìnígbà ọ̀pẹ́ ń pa onírọ́bù ńlọba tó dání tí ń reni tí ń tọ́jú gbogbo ẹ̀dá ọ̀rọ̀ ti gbájú ń bi eléyìí náà ẹlẹ́ẹ̀kẹta ni wípé ìnígbà wo nípa pọ́lọ̀ nìkan lọ́ba tó yẹ ká máa sìn àti ṣe àlàyé lẹ́yìn ọ̀nà adẹ́nu lẹ́lẹ́ẹ̀kẹrin ńlásìkò ńlọ fi parí níjẹ̀ló àmọ́ wá tẹ̀síwájú níbẹ̀ á tún kọ́ láti pìlẹ̀ yẹn lórí tawhidul asmahi wa sifat ìnígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi àwọn orúkọ àtàwọn ìròyìn tí ń jẹ́ kí ni tí ń jẹ́ tawhidul asma'i wa sifat àgbọ̀ bákan náà àwọn ọ̀rọ̀ bíi mélòó kan àwọn àfáà máa ń fi ń tì lẹ́yìn tahrif temthil tekyif teshbe kí ni tí ń jẹ́ àgbọ̀ yàtọ̀ sílẹ̀ yẹn tún wà ní wípé àwọn ẹ̀rí wo ló ṣe àfimúlẹ̀ àwọn tá a kà lẹ́yìn tá a bá já mi kúùnbí lẹ́yìn àmẹ́rì wá lórí àwọn tá a kà á a tún máa ń rí kà wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ló kọ mọ́kàndínlọ́gọ́rùn ninety nine tí ó kọ ọlọ́run tí ninety nine péré ni àbótí ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kílẹ̀ rí rẹ̀ àtàwọn ọ̀rọ̀ míì náà tó tún ṣe kókó ṣe kókó kí ni mẹ́nájú ahli sunna wal jamaa fil asma'i wa sifat gbogbo àwọn nǹkan wọ̀nyí á tàtàkpòrò débẹ̀ ẹ jẹ́ àmú láti bí ìpìlẹ̀ ìyẹn kí ni ti ń jẹ́ tawhidul asma'i wa sifat tí a bá ní tawhidul asma'i wa sifat kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ithbatu ma athbatahu Allahu ta'ala li nafsihi fi kitabi aw fi sunnati rasulihi sallallahu alayhi wa sallam min al-asma'i wa sifat ala al-wajhi min ghairi tashbih wala tahrif wala takyif wọ́là tààtìl yẹn ni pé àwọn okọ àtàwọn ìròyìn àwọn okọ tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọra rẹ̀ káwọn náà gbà pé ọlọ́run ní í jẹ́ bẹ́ẹ̀ o má ní àhàn rárá okọ eléyìí ọlọ́run gbangban tayọ kọ́ wá jẹ́ eléyìí tàbí àhàn okọ eléyìí ti pọ̀jù káfíìrì eléyìí ti pọ̀jù ká ìròyìn ọlọ́run ntọ́lọ́run sọra rẹ̀ pé okọ tó jẹ́nu má yí padà fílẹ̀ bẹ́ẹ̀ jọ máa lọ bẹ́ẹ̀ yẹni pé ìfìbátùm àfìbátàwò ta'ala li nafsi min al-asma'i wa sifat àwọn ọkọ̀ tọ́lọ̀ ń bá sọ́ra rẹ̀ nínú tíra rẹ̀ nínú alukurani alápọ̀nlé tàbí látòrí ahọ́n anabiwa muhammad sallallahu alayhi wa sallam láti pàṣẹ sunna láti ráwọn ọkọ̀ yìí tọ́lọ̀ ń fi sọ́ra rẹ̀ àbáwọn ìròyìn kan àwọn òkè kan lọ́lọ́ ń fi kíra rẹ̀ ọwọ́ ń tọ́lọ̀ ń bá fi kíra rẹ̀ lókè nìkan ni kó fi kì í ó kọ́ tọ́lọ̀ bọ̀ sọ́ra rẹ̀ má sọ́ o àdìgún ọ máa sọ lọ́wọ́ ní àdìgún àrí àlá alágbárí iná àti ẹ̀ bá tiẹ̀ lálágbárí iná kí náà rí ó dùn sí ọwọ́ nǹkan lọ́wọ́ bá lálágbárí iná ọ bẹ̀rù Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run yìí sálágbárí o so àwọn tó lọ́n fi rẹ̀ àtàwọn ìròyìn tó púpọ̀ àwọn lóhùn èjẹ́ pọ́lọ́hùn àwọn ìròyìn bá sọ yẹn là ń pè ní tawhid al-asma'i wa sifat àwọn kọta wa kà á lẹ̀ yìí tàbí tá a máa kà tọ́lọ̀ ń sọ pé òun jẹ́ ọ́ gbàgbọ́ ní ojúpànà tí ọlọ́run gbà gbé kalẹ̀ ní o ojúpànà tó bá mu jùlọ ń ló fi gbà wọn kọ àtàwọn ìròyìn ń ló fi gbàgbọ́ mingeri tahrif tahrifu yẹn ni pé ó kàn ò ní tọ́ọ̀bọ̀ ò ní yí padà ò ní sọ pé lè yí hàn. Uh, kìí sọ̀rọ̀ yín tọ́lọ́hún wàlá tààtìl ó ní sọ pé léyìí ọlọ́run kì í jẹ́ bẹ́ẹ̀ tàbí bó lọ́lọ́run ọba ṣe ń jẹ tàbí kó tiẹ̀ wá fi wé nǹkan kan mọ́dàwọ̀ bọ́lọ̀ ń ṣe wíhùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ oníkíwọ́ náà kò ṣe fi ṣe fi àfimúlẹ̀ rẹ̀ nídà ńbà níbàámu pé ọlọ́run gangan ti sọ pé walillahi al-asmaul husna fad'uhu biha ọlọ́run láwọn ọkọ̀ tó dára jùlọ tó rẹwà jùlọ ọlọ́run ní tòun ọlọ́run ọba òní ṣe o àwọn ọkọ̀ tó dára jùlọ òun ló ní fàdíhàn bíà ẹ máa fi pè wọn lọ́wọ́ bá èyí tó bá wù yín bẹ́ẹ̀ ẹ máa fi ké pe ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run pẹ̀lú ara ní arahman wọn náà pè ní arahman ya rahman ọlọ́run pẹ̀lú ara ní arahim ìwọ náà pè ní arahim sifatu rahma wájú jáde níbi tó wíwùn eléyìí ni níta pè ní tawhidul asma'i wa sifat ká máa tẹ̀síwájú. Si lábala tawhid al-asma'i wa sifat àwọn orúkọ tọ́lọ̀ ń sọra rẹ̀ tó pera rẹ̀ ká máa pè é àwọn àròyìn àwọn oríkì tọ́lọ̀ ń fi kira rẹ̀ ká máa fi kì í àwọn ikọ̀ ìsìláàmù bíi méjì kan ó ní wọ́n ti sọnù láti pàṣẹ bí láti pàṣẹ lẹ́yìn àwọn kan mu'attila àwọn ènìyàn sọ pé rárá o àwọn tẹ́ fi ń pọ́ lọ́hùn kì í sọ lọ́hùn ọlọ́hùn ọ̀jẹ́ bẹ́ẹ̀ o àwọn tẹ́ fi ń ròyìn ọlọ́hùn ẹ̀mí ìròyìn ọlọ́hùn ọba ẹ̀mí ìròyìn rẹ̀ mọ́ o àwọn kan nù àwọn kan tó ń sèpè àwọn kan tó ń sèpè tó ṣe pé mushabbiha ni wọ́n gbogbo kọ́tọ́lọ́mbà ló ń fi ń jẹ́ wọn ò tí ì gbọ́yé àfi kí wọ́n fi wí ẹ̀dá àti kọ̀kíní àti kọ̀kejì àwọn méjì ni wọ́n ni wọ́n ṣìnà. ẹ wà ráwọn ikọ̀ àkọ́kọ́ ìyẹn àwọn mu'atila òmùlẹ̀dínà ankarole asmaa wa sifat a ò bá àdọ́ha ńlá àwọn tó ṣe pé àwọn okọ̀ tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó sọra rẹ̀ àbáwọn ìròyìn èyí tọ́lọ́mọba tó fi ròyìn ara rẹ̀ wọ́n takò ńlọ́ra ọlọ́run ìjẹ́bẹ́ẹ́ àwọn ìròyìn eléyìí tọ́lọ́ ńkọ́ ẹ̀mí ìròyìn ọlọ́run àbí apá kan nínú rẹ̀ látàrí wípé àwọn gbàgbọ́ pé kéèyàn ó fi àwọn ìròyìn ìròyìn ọlọ́run bí ìgbà pàǹfọ́ lọ́wọ́ bá wí ẹ̀dá ńlọ́sẹ̀ rí lójú wọn bí ìgbà tí ẹ̀kọ́ wọn ní yestelzimu àtẹ̀sùbí yóò máa sọ di túláàsì wípé afọlọ́wọ́n bá wí àwọn ẹ̀dá rẹ̀ nù àbáwọn okọ̀ kan ní àwọn okọ̀ ọlọ́run ká fi sọ ìyẹn ni pé ìkan náà àwọn ọkọ ọlọ́run yóò máa ju ẹ̀dá ọlọ́run ò lóko lọ́dọ̀ táwọn bẹ́ẹ̀ kan náà àwọn ìròyìn kò sí fọlọ́run ba lọ́dọ̀ tiwọn nù. àwọn tí a sọ̀rọ̀ yìí ó ṣeé ṣe ká fún wọn lésì ọ̀rọ̀ wọn nípasẹ̀ àwọn nǹkan méjì tí ń bọ̀ yìí ìkíní bẹ̀ ni pé kíyàn sọ pé ó kọ tọ́lọ́run ba tó sọ́ra rẹ̀ à ní pè bẹ́ẹ̀ ìròyìn tí ìròyìn ara rẹ̀ à ní fi ròyìn rẹ̀ irú gbólóhùn báwọn yóò máa mútùmá pé ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọ̀ ń ta kóra wọn yóò máa mú lọ́wọ́ torí pé náà alukoran Ọlọ́run ní walillahi al-asmaul husna fad'uhu biha Ọlọ́run láwọn ọkọ tó dára jùlọ tó yanjú jùlọ tó lálùbáríkà jùlọ tó wọn Ọlọ́run Ọba ní í ṣe Ọlọ́run ká máa fi pè wọn Ọlọ́run Ọba so ńgbọ́ Ọlọ́run bá pa wá láṣẹ tàtó á ní ntọ́ pa wá láṣẹ yìí yóò tún fa ká tún máa ṣe ntọ́lọ́run Ọba ọ̀fẹ́ yóò fa tún máa fọlọ́run Ọba wé nǹkan míì gẹ́gẹ́ bí èrò àwọn èèyàn yìí àjẹpẹ́ náà ọba tó tún pa wá láṣẹ nǹkan o àṣẹntì ń pa wá àṣẹntì ọ̀dà ńlẹ́lẹ́yìn so yọ̀ọ́ máa mú tànà kúdù àtakò níbi ọ̀rọ̀ náà ọba yọ̀ọ́ máa mú lọ́wọ́ torí pọ́ náà ọba ńlọ jẹ́ àmà wípé ó kọ báyìí òun jẹ ìròyìn báyìí tòun ọlọ́run ọba òun ní í ṣe so àjẹ́ wípé tọ́lọ́ ní sùn wá sọ fún aláyè mí pé lẹ́yìn sàkàmìtì lè ṣe é hàn kò sí nǹkan kan tá a lè fi wí ọlọ́run kò sí nǹkan kan tó dàbí ọlọ́run níbo lọ́n tá a bá tún wá sọ pé tọ̀ ẹ̀ẹ́n tá a bá sọ pé Ọlọ́run Ọba ó kọ báyìí ní jẹ́ ẹ̀ẹ́n àti fi wí ẹ̀ dánù bí ìgbà tá à ń sọ pé ọ̀rọ̀ Ọlọ́run Ọba ó ta kora wọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìlẹ́lẹ́yìn ló ṣe rí tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ká sọ pé à ń pe ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala à ń pe apá kan nínú rẹ̀ à ń pe nírọ́ nítọ́fẹ́ jọnu yàtọ̀ sílẹ̀yìn yalzamu min ìtìfáàkì ṣẹ̀yẹ́ni físmìn àwòsífàtìn ànyàkúnà mútàmàfìlẹ́yìn kí nǹkan méjì kí wọ́n jọ ṣe pẹ̀kínpẹ̀kí níbi ó kọ kó kọ wọn kó bára wọn dọ́gba àbíròyìn wọn kó ṣe wẹ́kú bákan náà kò sọ pé àwọn méjì wọn jọra wọn tán yányá níbi ó kọ àbíròyìn lápèjúwe ọmọ ẹ̀dá ènìyàn alágbára eku oní alágbára tí agbára eku a lè fi wé tẹ̀dá ó yàtọ̀ síra wọn kálukọ́ ọmọ lágbára rẹ̀ láàyè tiẹ̀ ni kámẹ́sẹ̀ wàá sọ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tó ṣe wípé kò sí nǹkan kan tá a lè fi wé walillahil mathalul a'la ìròyìn tó ga jùlọ tọ́lọ́wọ́ bá ní í ṣe a kò sí nǹkan kan tá a lè fi wé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yẹn ni wípé n ta sọ fún wa ni pé tába sọ pé ọlọ́wọ́ bá arrahman ọba àjọkẹ́ ayé ni arrauf ọba aláàánú ni ọlọ́run tó pera rẹ̀ láláàánú iná lọ sọ nípa ànábì wípé bil mu'minina ra'ufun rahim ìròyìn méjì nínú ìròyìn ọlọ́run ọlọ́run fi ròyìn ànábì ṣé lẹ́yìn tí wàá sọ ànábì dọ́lọ́run kò sọ dọ́lọ́run ráàmà ọlọ́run ìkẹ́ ọlọ́run ó tóbi ju gbogbo òkè gbogbo ẹ̀dá pátápátá lọ sọtọ́lọ́n bá ń jẹ́ ìròyìn kátẹ́dá kan náà bá tún ń jẹ́ kò túmọ̀ sí pé a fi ọlọ́run bá wé irú ẹ̀dá báwọn torí pé kálukú ni ó máa ní orúkọ tiẹ̀ ni ó máa jẹ́ orúkọ rẹ̀ níbàámu sí ojúpànà ètò ṣe wẹ́kú pẹ̀lú bí onítọ̀hún bó bá ṣe ní agbára tó àti bí ó bá ṣe ní ma eléyìí jẹ́ títa àwọn tí a ń pera wọn ní mọ̀átìlà àwọn tí a sọ pé àwọn ìròyìn ẹ̀mẹ́ ìròyìn ọlọ́run àwọn mọ̀ṣẹ́ bíà ni làwọn tó ṣe wípé afbatulẹ̀ asma awọ sifat máa tashbihi Allah ta'ala bi khalqihi zaimin anna hadha huwa muqtada dalalati nusus mushabihan àwọn lẹ́yìn sọ wípé àwọn okọ tọ́lọ́wọ́n bá ń nje ọlọ́run jẹ́ ń awọn àwọn àròyìn èyí ara rẹ ọlọ́run náà ní ń o ṣùgbọ́n àwọn ọkọ fi àwọn àròyìn fi jọ níbàámu sí àwọn nínú alukuran tó dá lórí torí pé ọlọmọba. yukhatibu al-ibad bima yafhamu torí pé níta gbọ́yé lọ́lọ́run bá fi ń bá wa sọ̀rọ̀ a sì gbọ́ nǹkan kan yé nínú àwọn ìròyìn ọlọ́run ju ìròyìn tí ń bẹ fẹ́ dà lọ ẹ máa wo ìsọkúsọ nígboro ẹnu burúkú lè ti ọ̀dà. àwọn eléyìí náà á dá wọn lóhùn pé anna mushabahata Allahi ta'ala bi khalqihi amrun batilun ìmáfẹ́ náà bá wí àwọn ẹ̀dá ọ̀rọ̀ bú ọ̀rọ̀ tí ọ̀dà ni òtúbáńtẹ́ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ránranran lélẹ́yìí ńlọ́jẹ́ torí pé làákàyè gangan yòpútélò làákìlò làákàyè takò ọlọ́rọ̀ bú ni kámẹ́sẹ̀ wàá sọ òfin ọlọ́run wàlá yomkinu ànyàkú na mọ̀kútàdà nà sọ́sọ́lẹ̀ kìtàbí wà sọ́nà amọ̀ràn bá ti la ọ̀rọ̀ ọlọ́run ọba tàbí ntọ́rọ̀ ọlọ́run ọba tí tá à ń gbọ́ yé ń bẹ̀ tí ń sọ ní dandan kò paniláṣẹ ọ̀rọ̀ ètí à ń wí yìí torí pọ́lọ̀ ọlọ́run ọba kì ṣe àṣẹ tí ò da àṣẹ tó yanrantí tó da pọ̀ ni ọ̀nà kìnínú ni pé a sọ fún wa wípé ìmọ̀ afọlọ́run bá wí ẹ̀dá ọ̀rọ̀ bú pátápátá ni nǹkan lẹ́ẹ̀kejì ni pé ọlọ́run bá subhanahu wa ta'ala khotaba li ibada bima yafhamun ní tá a gbọ́yé lóòótọ́ ni ọlọ́run bá ó fi bá wa sọ̀rọ̀ min haythu aslul maana yẹn nípìnlẹ̀ ìtumọ̀ amẹ̀lẹ̀ hakíkọ ṣùgbọ́n nípa bí pàápàá bí nǹkan ṣe rí gangan wàlíkúníwò àti bí nǹkan ṣe wà alẹ́ ní alẹ́ yìí dáàlì ka yẹn ni pé bí nǹkan ṣe wà níbi ìtumọ̀ ọlọ́run ọba nìkan lọ́ba tó ṣe pé ọmọ bò ní nǹkan pàápàá rẹ̀ bò ló ṣe rí ọlọ́run nìkan lọ́ba tó ṣe wípé ọmọ yẹn ni pé ọlọ́run ọba ń jẹ́ arahman ike ọlọ́run ọba bò ló ṣe rí sífàtò ráàmù ọlọ́run báwo ló ṣe tóbi tó kò sẹ́ni tó mọ pàápàá rẹ̀ àfọlọ́run ọba nìkan ṣoṣo àjẹpẹ́tọ́ ló ń bá sọ̀rọ̀ rẹ̀ ní ọkọ̀ kan àbútí ìfìròyìn kan ìròyìn ara rẹ̀ a sọ pé ìròyìn ń bẹ́ẹ̀ fún un bíjà làálẹ́ yìí níbàámu sí títóbi kíkàǹkà pípàtàkì ọlọ́run bẹ́ẹ̀ ni ròyìn náà bẹ́ẹ̀ ni yóò ṣe rí ẹ já wá yẹnu alukurani alápọ̀nlé káyẹ̀ wò kálíbà wo àwọn ẹ̀rí ètò dájú tí ń ṣe àfimúlẹ̀ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní àwọn orúkọ àtàwọn ìròyìn o léyìí tó ṣe pé a máa ń fi ń bẹ́ẹ̀ tá a sì fi rí ojú rẹ àti àánú ọlọ́run bá tá a fi rí gbà ẹ̀rí nínú tírà ọlọ́run àti sunan níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí alákọ̀ọ́kọ́ òun lè ti mo ti kọ́ wílẹ̀ kan ní suratul A'raf ọlọ́ni walillahil asmaul husna fad'uhu biha ọlọ́ni àwọn okọ̀ tó dára jùlọ tó rẹwà jùlọ tòun ọlọ́run ọba òní ṣe o tó bá rí bẹ́ẹ̀ fad'uhu biha àwọn okọ̀ ẹ máa fi ké ọlọ́run ọba yín wadharu alladhina yulhiduna fi asma'ihi gbogbo àwọn ẹ̀dá pátá tó ṣe wípé wọ́n ń ṣe ilhad wọ́n ń ṣe àfiwé okọ̀ ọlọ́run abíyẹn ti ń darí ìtumọ̀ rẹ̀ gba ibòmíràn lọ ọlọ́run ni ẹ fi wọ́n lẹ̀ sàwùjú zaun látàrí pé ọlọ́run ọba yóò san wọ́n lẹ́sàn mọ́kànù yàmàlóhùn yóò san wọ́n lẹ́sàn iṣẹ́ ẹbú èyí tí wọ́n ra wọlé léyìí tí wọ́n ń wù yìí ọlọ́run ọba yóò san wọ́n lẹ́sàn rẹ̀ ẹ̀jẹ̀ agbọ̀n táwọn àfọ̀ ní tẹ̀síọ̀rù ẹ̀já gbọ́n tí wọ́n sọ lórí abala yìí. bàbá wa àsáádé nínú tíra wọn ètí ọgbà yìí bí ẹ ń gbó tó gbà yìí dáadáa ìyẹn tàìsírò kẹrìmì rahman fi tafsir kàlámì manan bàbá ń sọ níbẹ̀ wípé hada bayanun li azimi jalalihi wa sa'ati awsafi yẹn pé nu àyà yìí ọlọ́run bá fi ń ṣe àlàyé nípa bóun ọlọ́run ọba bó ṣe tóbi tó bó ṣe gbọ̀ngbọ̀n tó àti báwọn àròyìn ọlọ́run ọba bó ṣe kẹnu bó ṣe gbààyè tó bíyànjú láwùlẹ̀ asma al-husna pé wọn ọlọ́run ọba ò ní àwọn orúkọ kan àwọn orúkọ tá a wí husna àwọn orúkọ tó dáa jù ni yẹn ni pé lahu kulismin hasan gbogbo orúkọ tó bá dáa pátápátá tó wọn ọlọ́run ọba ní í ṣe bàbá anidọ́bìtì rẹ̀ ni pé anahu kulismin hasan ó ní gbogbo kọ tí ń tọ́ka sí aláṣífàtì kàmáàlín adímàtì tí ń tọ́ka sí ìròyìn pípé lè tó tóbi wàbídàlẹ kàkà ní ti husna eléyìí lọ́fà tó fi jẹ́ pé ó kàn ó ní husna ńlọ́kọ̀ tó ṣe pé ó dára jùlọ. fàyínà aláwòdàlát alágbèrè sífàtì tó bá ṣe pé ó kàn kọ̀bọ̀ á tọ́ka sí ìròyìn balkanati alaman mahadan lamtakun husna tó bá ṣe pé kò bá nítumọ̀ kan gbòógì nítumọ̀ tó dáa a jẹ́ pé ó kọ alamu lásán òun lélẹ́yìn ò kà kò ní jẹ́ husna wàkàdá àlìkàlẹ̀ òdàlàt àlàsífàt bákan náà tó kọ tí bá ń tọ́ka sí ìròyìn kan ṣùgbọ́n tí ìròyìn tí èsè ìròyìn pípé bí kò ṣe wípé ìròyìn àdínkù òní bẹ́ẹ̀nbẹ́ pẹ̀lú eléyìn náà lamtakun husna kò lè jẹ́ husna fakolosimi min tó bá ati bẹ́ẹ̀ àti gbogbo ọkọ̀ kọ̀ọ̀kan náà àwọn ọkọ̀ èyí tó lọ́wọ́ bá ń jẹ́ dáálọ́n onítọ́ka sí alájẹmí sífàtì lẹ́tì oṣù tó kọ̀ mìíràn ó ń tọ́ka sí àwọn ìròyìn èyí tó ṣe pé wọ́n fà jáde láti ara rẹ̀ mustaqrikun lè jẹ̀mí gbogbo àwọn ìròyìn tó dáa tó dáa tó dáa ti ń bẹ níbi níbẹ̀ pátá iná ló kó sínú. lápèjúwe al-alim adal al-annalahu ilman ó ń tọ́ka sí pé ọlọ́run ọba ọba tó ṣe pé ó nímọ̀ ni àti pé ìmọ̀ yìí muhitan aman li jamil ashiya ọ̀rọ̀ kiri ká gbogbo nǹkan pátápátá àjẹpẹ́ tó bá rí bẹ́ẹ̀ fala yakhruju an ilmihi mithqalu darratin fil ardi wala fis sama àjẹpẹ́ gbogbo nǹkan pátápátá bí nǹkan ṣe lè wò kó kéré kọ́mọ bí ọmọ náà gún tó kò bóde kò jáde kúrò níbi ìmọ̀ ọlọ́run ẹni pé gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ bá mọ̀ arrahim lápẹ́jùwe adáàlú alánàláwò rahmatan azima òun náà ń tọ́ka sí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé ọláàánú ó níkẹ́ èyí tó tóbi wáàsìn àlèkò lè ṣe yìí ìkẹ́ àtàánú rẹ̀ yìí ọgbà ọgbà ààyè pọ̀ gbogbo nǹkan tí a bá ti ń gbé síbẹ̀ báyìí ìkẹ́ ọlọ́run ni ó sàmà rí bẹ́ẹ̀ náà ni alikodir adarala annalahu ama ó ń tọ́ka sí pé ọlọ́run ọba yìí ọba tó ó ní agbára kó tán ni agbára yìí gbogbo nǹkan pátápátá òun ló ní kápálẹ́ lórí àtẹ́kù tó bá rí bẹ́ẹ̀ láàyò jésù á ṣe ọ́n kò sí nǹkan kan tó lè kó agarabẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn ọkọ̀ tó wá dáa yìí àwọn ọkọ̀ tó rẹwà yìí àwọn ọkọ̀ tó ṣe pé a lè mú àwọn ìròyìn tó dáa tó dáa jáde wá láti inú rẹ̀ yìí fàdíhàn bíà ẹ máa fi kíkọ lọ́hùn ẹ máa lò ó ẹ máa fi béèrè oore tẹ̀ ń bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá eléyìí hada shamilun du'a ila ibada ó Adua ìta fi ń ṣe ìjọsìn fọlọ́n okò nu àdúà tá a fi ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run ọba tàbí tá a fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó lé aburú jùlọ sí a okò sínú fayodin àfi kó lè màtúlómi mímúna yunẹ́sì mọ̀dálì kalẹ̀ màtúlómi ní gbogbo nta bá ń fẹ́ pátá èyí tó bá ṣe wẹ́kùn tá ń béèrè lóore gangan ńlá wàá lò tá fi béèrè oore tá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lápèjúwe ẹni tí ń ṣàdúà yóò sọ pé Allahumma gfirli warhamni innaka antal ghafurur rahim ọlọ́run ọba wá kẹ́mi ọlọ́run wá ṣàánú mi foríjì mi ọlọ́run ọba torí pèrè ọlọ́run ọba ọba tí máa foríjì ẹ̀dá tí sùn máa kẹ́ni títún máa kẹ́ni nílẹ̀ ọlọ́run ọba ni ló ń ṣe wọ́n tún máa àlàyé àyà tá wà tún lè sí ládùúgbò àìpẹ́ ọlọ́run ọba o ọ wàá gba tútúbà mi o torí pèrè ọlọ́run ọba tàwáàbù ni ọ ọba tí máa ń gba títúbà ẹ̀dá nílẹ̀ ọlọ́run ọba ni ló ń ó tún lè sí ládùúgbà yìí pé warzok ní yàrá zaku ọlọ́run ọba o ọba tí mo ń pèsè fẹ́ dà ọlọ́run o wá pèsè fẹ́mi náà wàá tó fún bí wá ṣàánú mi ọlọ́run ọba ya Latif ọlọ́run ọba tí mo ń ṣe àánú gbogbo ẹ̀dá wá ṣàánú tèmi náà wàdàrú lẹ́dínà yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun ọlọ́run ní àwọn tí wọ́n wá ń ṣe ìtakò abala kan nínú àwọn ọkọ̀ ọlọ́run àbí gbogbo ẹ̀ pátápátá àbáwọn ìròyìn rẹ̀ ọlọ́run ní fìyàn lẹ́wọ̀ sọ̀jùsọ́nà màkàrin yàmà lónìí iṣẹ́ ẹbú tí a ṣe wọn wọn padà kẹsàn-án rẹ̀ níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala yẹnni pé àǹkóbá rẹ̀ ìyá ilẹ̀ hádù ìtakò àbí ìyí ó kọ́ bá yíyí padà àbí ròyìn rẹ̀ so wọ́n bọ̀ bá ìyá rẹ̀ pàdé wọn bàbá wa àpèjúwe wọn mú wa wọ́n ní ìmọ̀ bíyànjúsàmà bíyà mọ́lá ìsàhíkùá lábẹ́ ilhad òní kí wọ́n sọ orúkọ ọlọ́run ká fi sọ nǹkan míì nítorí pé kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ okọ̀ nǹkan wọ́n fi sọ bí àwọn ọ̀sẹ̀bọ lápẹ̀júwe kàtàsímíyà tẹ̀lé mọ̀ṣẹ̀rẹ̀kẹ́ nàbí alẹ́ alẹ́ àti àwọn ọ̀sẹ̀bọ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn orúkọ tọ́lọ́run bá ń jẹ́ ìní àfi sọ òòṣà wọn látà ní ìsìn láti bèè láwùn ní ẹtí mú tàbí kí wọ́n ṣe náfìmọ̀ àwọn ìtumọ̀ èyí tí ó kọ́ ní tó kọ́ ní kò ní rárá kò rí bẹ́ẹ̀ kí wọ́n ṣe àtakò rẹ̀ tàbí kí wọ́n ti yí padà gba ojú pọ̀nà míì lọ. wadhalika bi an yuj'ala ma'nan ma aradahu Allahu ta'ala wala rasuluhu kí wọ́n fún ní tùmọ̀ mi léyìí tó ṣe pé kìí ṣe ń lè ròǹgbà ọlọ́run ìsìnkọ́ ní èròǹgbà òjíṣẹ́ rẹ̀ káwọn ó fún ní mi tàbí an yushabbiha biha ghayrahu tàbí kó fi wé nǹkan mi fal wajibu ntọ́jú ọ̀ràn yàn fáwọn tá a jẹ́ mùsùlùmí ni pé káyà sọ́ra fún ìmọ̀ fún orúkọ ọlọ́run nítumọ̀ míì tó yàtọ̀ sí ìtumọ̀ rẹ̀ tàbí ká fi orúkọ ọlọ́run ká fi sọ nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ní pàtàkì jùlọ tá a sì nínú hadithi pé inna lillahi ta'ala tis'atan wa tis'in nasman man ahsaha dakhala al-janna àwọn orúkọ kan ọ̀nbẹ́ fọlọ́run àwọn ọkọ̀ táwí mọ́kàndínlọ́gọ́rùn làwọn ọkọ̀ yìí òní wọ́n jẹ́ àwọn ọkọ̀ yìí mọ́nà àṣọ ha ẹ̀ ń bá ha ságbárí tó sì ń lò tó fi ń ké pe ọlọ́run ọba dákọ̀lá àlìjánná onítọ̀hún yóò wọ àlìjánná onídẹ̀ra eléyìí jẹ́ ọ̀rọ̀ tí bàbá wa àsáàdé ètí a sọ nípa àáyà yìí yẹn ni pé nù àáyà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe àfimúlẹ̀ ń bẹ́ ẹ̀ páwọn ọkọ̀ kan ń bẹ́ ẹ̀ tọ́jọ́ tó wọn ọlọ́run ó sì fún anírò páwọn ọkọ̀ yìí ọkọ̀ tó dáa ni yàtọ̀ sí lẹ́yìn ó tún wá pa wá láṣẹ pé ká máa fi ké pé òun bí à ń yọ kọ́ọ̀l pẹ̀lú kọ́ máa sọ pé ya Allah ya Rahman ya Rahim ya Hayyu ya Qayyum ya Rabbal Alamin ya dal Jalali wal Ikram kò sí ìtò lò náà àwọn ọkọ̀ yìí tó lò kódà ọlọ́run tún wá ṣe ìlérí ìyà fáwọn tó ṣe pé yulhiduna fi asma'ihi yẹnni pé bimaana annahum yamiluna biya anil haqi àwọn tí ń darí ìtumọ̀ ọkọ ọlọ́run gbàbọ̀mí lọ àbí à ń darí ẹ̀ kú níbi òdodo yìí máa kó ṣe pé ó kọ́ sọ́ra rẹ̀ wọn ò sọ lọ́wọ́ ní ọlọ́run ìjẹ́bẹ̀ tàbí kí wọ́n tiẹ̀ fún nítumọ̀ míì tó yàtọ̀ sí ìtumọ̀ ìtọ́lá tàbáwọn ojúpànà míì nínú àwọn ojúpànà ilhad lọ́lọ́kan ọ̀jọ̀kan àlérí ìtàlọ́ ń ṣe fún wa ni pé òun ó san wọ́n lẹ́sàn-án iṣẹ́ bú ètí àṣẹ yìí àyà kanu nínú àwọn àyà ètí ń tọ́ka sí pé ọlọ́run ọba o ọláwọn orúkọ àtàwọn àròyìn tó ti pa gbọdọ̀ nígbàgbọ́ pé ọlọ́run ní ń jẹ́ àwọn orúkọ yìí ó ń sì lọ láwọn ìròyìn náà. ààyè míì yẹn nínú sùrátù Tọ́hà àyà ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run sọ pé Allahu la ilaha illa hu lahul asmaul husna ọlọ́run ní òun ọlọ́run ọba Allah la ilaha illa hu kò sẹ́ni ẹ̀ka tá a tún jọ́sìn fún lódodo mọ́ o àfọwọ́ ọlọ́run ọba nìkan so lahul asmaul husna àwọn kò tó dára jùlọ tọ́lọ́run ọba yìí ní í ṣe o àrùlẹ́yìn ní sọ́ra tuntun wa láàyè míì náà bákan náà ìyẹn nínú sóràtù alẹ́hásírì àyà twenty two ti dórí twenty four níbẹ̀ Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa níbẹ̀ wípé wallahu alladhi la ilaha illa hu alimul ghaybi wa shahadati huwa rahman rahim ọlọ́run ní ohun ọlọ́run ọba ní Allah ọba tó ṣe pé la ilaha illa hu kò sẹ́ni ẹ̀ka tá a jọ́sìn fún lódodo àfọ̀n ọlọ́run ọba nìkan ṣoṣo alimul ghaybi ọba tó rí wá tó rẹ́yìn ọba tó nímà nípa ntọ́ pamọ́ tójú ẹ̀dá kankan ò tó tẹ́dá kankan ò lè sọ bí nǹkan ṣe jẹ́ lòun ọlọ́run bá ṣe wọ́n ṣáádà ntí ń bẹ ní kedere tójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó tó ọlọ́run bá tó nímà nípa rẹ̀. huwa rahman rahim ọba yìí ọba tí kẹrẹ tó gbáàyè ni débi pé ẹni tí ń sìn yọ ọkẹ ẹni tí ò sìn ọlọ́run ọba ọkẹ ojú ọlọ́run ìkẹrẹ ìmọ̀ akárí gbogbo ẹ̀dá ni kí sáwọn ọmọ mi nínìkan lọ́lọ́ máa rọ òjò fún huwallahu alladhi la ilaha illa hu àní ọlọ́run ọba yìí ńlọba tó ṣe pé la ilaha illa hu kò sẹ́ni kankan tá a jọ́sìn fún lódodo àfọlọ́run ọba yìí nìkan ṣoṣo alimaliku ńlọba tó pé ó ní ìkápá lórí gbogbo nǹkan pátápátá alikudus ọba tọ́mọ kò ń bí àwọn ìròyìn èyí tí ọ̀dà lọ́lọ́run ọba ṣe alimaliku alikudus asalaam Ọlọ́run ọba yìí ọba ọlà ni ọba àlàáfíà ni ọba tí máa kó ni yọ tí máa là ni lọ́lọ́run ọba yìí òní ọjẹ́ al-Malikul Quddus asalaam al-Mu'min al-Muhaymin al-Aziz al-Jabbarul subhanahu wa ta'ala òun tó ṣe wípé al-Maliku tó ṣe pé ó ní gbogbo nǹkan pátápátá ọba tí máa ń darí gbogbo nǹkan bó ṣe wù ú ọba tó ṣe pé àrà bá wù ú ni máa ń fi gbogbo ẹ̀ dáadáa láì sí ẹnìkankan tí ó kọ̀ fún tàbí ẹni tí ó dáàbò bo ẹni tó bá fẹ́ lo ọkọ yìí lé lórí alikodos yẹn ni pé alimonazao ankule naxin ọba tó má kò ń bí gbogbo òròyìn àdínkù ọba tó là kò ń gbogbo àléébù ọba tó ṣe wípé alimominuni ó gba àwọn òjíṣẹ́ rẹ̀ tó ránṣẹ́ ó gba àwọn gbọ́ lódodo àtàwọn ànábì rẹ̀ ó gba àwọn gbọ́ lódodo bákan náà ọba tó ṣe pé alimuhaiminu ni yẹn ni pé ọba tó ṣe pé ojú ẹ̀ tó gbogbo àwọn ẹ̀dá tó dá ó ń sọ gbogbo wọn ó sì ń rí sí àwọn tí wọ́n ń ṣe ọba alágbára lọ́lọ́run ẹnìkan ò lè borí ọlọ́run alijabar ńlọba tó ṣe wípé ọkọ̀ hàrà gbogbo ẹ̀dá tó dá pátápátá ó borí gbogbo ẹ̀dá tó dá pátápátá gbogbo ẹ̀dá pátápátá òní àrò fún ọlọ́run ọba ọba yìí almutakabbiru ọba tó ṣe wípé òun ló ní kíbúrú ìyá ò mọ́tòmọ́tò àwọlàwà ń bẹ̀ tọ́lọ́wọ́n ọba ní í ṣe a ọlọ́wọ́n ọba yìí ọba tó máa fọ́ dání kó omi gbogbo ohun tí ọ̀tọ́ táwọn ọ̀ṣẹ́ bọ́ tí a fi ń ròyìn ọlọ́wọ́n ọba níjókòó mi lágbàdo ọlọ́wọ́n ọba a tún máa tẹ̀síwájú lórí abala yìí abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó má fi أستغفرك وأتوب إليك